His mom is gone. Ebube's mom is gone. IVD. IVD! You pushed my sister into the fire. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Report níbi tá a ti máa ń gbé àwọn oríṣiríṣi ìròyìn yín jáde ní èdè Yorùbá. Ìròyìn tí a rí gbámú tí a ṣẹ̀ gbà láìpẹ́ yìí ó jẹ́ èyí tí ó bani nínú jẹ́. It's actually a very sad one. Obìnrin kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Bímbọ́ Ògbónà tí ó ti ń tàn káàkiri recently òun lẹ̀ ń wò tí ẹ̀gbọ́n rẹ̀ àǹtí ẹ̀ ti ń sunkún nínú fọ́nrán yìí ó jẹ́ ní tí ó bani nínú jẹ́ tí ó sì jẹ́ ẹ̀dùn ọkàn fún mi nínú ìròyìn tí ó jáde láìpẹ́ yìí obìnrin yìí Bímbọ́ IVD Ogbonna òun ni ó fẹ́ ọmọ Ìgbò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ikenna àbí Ikechukwu Ogbonna. Hmm wọ́n dẹ̀ ti ń bá ìfẹ́ wọn bọ̀ ọjọ́ ti pẹ́ díẹ̀ tí Ọlọ́run sì ti fi ọmọ kẹ́ wọn. Hmm. bí ìròyìn ọ̀hún ṣe lọ wọ́n ní lọ́dún two thousand and nineteen wọ́n ní ní Bímbọ́ kọ́kọ́ gbé sórí ẹ̀rọ ayélujára pé ẹ dákun ẹgbà ni ẹ làjà o ọkùnrin yìí ń nà mí pọ̀ hmm. and um, n tí èèbó sọ pé when you are pain cry out so ó cry out àmọ́ ẹ mọ̀ ọ̀rọ̀ lọ́kọláya àti ìfẹ́ hmm, wọ́n ní nígbà tó di ọdún two thousand and twenty eh, àwọn méjèèjì tún parapọ̀ eh, wọ́n tún padà sí bí wọ́n ti ń bá ìfẹ́ wọn bọ̀ hmm, they reconcile and eh, wọ́n sì ṣe àwọn oríṣiríṣi fídíò káàkiri táwọn èèyàn sọ pé ah, bóyá àlàáfíà sì ti jọba ni àmọ́ kọ̀ọ̀kan àlàáfíà ò jọba o um ṣàìdédé um la tún gbọ́ ìròyìn kan ní ọjọ́ kejìlá oṣù kẹwàá ọdún tí a wà yìí twelfth of uh, October two thousand and twenty-two wípé obìnrin kan uh, èyí tí a rí i pé òun ni Bímbọ́ IVD ìyàwó Ògbónná yìí pé wọ́n ní ó finá bọlé um nílé tí wọ́n ń gbé ní Lẹ́kì ìyá àti ṣe kí ló dé um wọ́n ní Ọlọ́run ló tiẹ̀ wá yọ gbogbo wọn ńbẹ̀ àmọ́ Bímbọ́ ó jóná kọjá kà ó jóná tààràtààrà ni Eh, àwọn èèyàn ṣáà ń gbàdúrà pé kọ́lọ́run kó yọ kọ́lọ́run kó yọ wọ́n ní níṣe ni IK yìí máa ń lu ìyàwó rẹ̀ bí ẹ ń lu aṣọ òfì léyìí tó bà nínú jẹ́ òun eh, jẹ́ nǹkan tí um, a lè mọ sọ oh, it's actually very very sad very painful it's a serious uh, case of uh, domestic violence and um, uh, it's something that a lot of women take lightly hmm, táwọn obìnrin máa ń fọwọ́ hẹ̀hẹ́ mú. Eh, ó sì wọn gbé wọn lọ iléèwòsàn um àwọn dókítà ṣe ìwọn tí wọn lè ṣe but wọn ní ìsọwọ tóbìnrin fi jóná kò kò rọrùn rárá um high degree of severe burns ni um àmọ́ wọn ní ẹ̀gbọ́n ọkọ rẹ̀ náà ó ó fara ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ kò tó tìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ yìí um àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ òun la gbọ́ pé ó ti wá jáde láyé báyìí o hmm. ìgbéyàwó bíi ọdún mọ́kàndínlógún nineteen years relationship and of course um, you know, ọmọ bíi mẹ́rin ní ti ń bẹ láàrin wọn ah, ọlọ́run kò tẹ ọmọbìnrin sáfẹ́fẹ́ rẹ̀ ní tí kinní yìí ń sọ fún wa ni pé ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá rí nǹkan tí ó lè gbẹ̀mí yín lọ kéèyàn wà lálàáfíà to be alive and to be able to tell your story is actually very important and um, and that's key you should live for your children don't allow you know, a man beating you often and often uh, make you to become something else you know in fact tí èèyàn ò bá lè eh, tọ́jú ara rẹ̀ bó ni ó ṣe gbé ìgbé ayé gidi èyí eh, ní jẹ́ tí ó ń bà nínú jẹ́ eh, ẹ wo fọ́nrán ọ̀hún àwọn oríṣiríṣi àwọn ẹ̀ǹtí ẹ̀ǹtí rẹ̀ tí ń ń sọ ẹ̀ǹtí ń sọ pé ah ògbóǹnà IK ó sì pa ọmọ yìí ojoojúmọ́ ló ń lù ú ẹ wo ọlọ́run ṣàánú wa Eh, ẹ máa kàn sí wa ìkànnì eh, YouTube wa ní Yorùbá Report níbi tá a ń gbé oríṣiríṣi ìròyìn jáde ní èdè àbínibí ẹ ǹlẹ́ o ẹ kú ìgbádùn. This mom is gone. Ebu base, mom is gone. IVD. IVD! You pushed my sister into the fire. You watched her burn. You videoed her. Oh! Oh! Oh! Oh! This fire is burning You burnt me. You burnt me. This fire is burning me. You watched her burn. You pushed her into the fire. You were videoing her. You were videoing her burning. Oh, Chimo. Hi, this fire is burning me. Hi, I don't have tears anymore. This fire is burning me. This fire is burning me. This fire is burning me. This fire is burning me. This one is burning me. This fire is burning me. Oh, I video. Oh, I video. Y'all need run. Oh, run. Oh, oh, oh, run, run, run, run. Oh, oh, oh people. Oh, I felt, I felt, I felt, I felt. I